agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ tí wọ́n wáyé mọ̀ sí Ìgbòho Òòṣà. kí ni ilé ẹjọ́ yìí fẹ́. ẹ a wá sí ilé ẹjọ́ ebi kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa olóyè Sunday Adéyẹmọ fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July one tí wọ́n pa ìgbé alápatà tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú tí wọ́n bà gbogbo nǹkan rẹ̀ jẹ́ níbi mọ́tò tó wà nílẹ̀ wọ́n yìn bọ̀ nílùú tó lófin nílùú tó sì ń ṣe ìjọba tiwantiwa ìlàfi wá sílẹ̀ ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin rò títí tí àfìròjọ́ kọ́mọ̀dá náà mú mọ́ títà padà wá níjọ́ mẹ́rìnlá ilé ẹjọ́ ti wá dìde báyìí ṣé iná yín dùn sí. ilé ẹjọ́ ti farahàn gẹ́gẹ́ bí ìdáàbòbò àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba ilé ẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú wọn ò gbọ́dọ̀ yìnbọn wọn ò gbọ́dọ̀ pa wọn ò gbọ́dọ̀ dáàbò wọn ò gbọ́dọ̀ lọ sílé ẹ̀ kí kan lọ máa fàtú kán lọ yìnbọn sí nǹkan tó ń rí ilé ẹjọ́ ti dáàbò bò fún ọjọ́ mẹ́rin tá a fi padà wá lẹ́yìn fún ti àwọn òṣèlú lórí ẹ̀. èló ni owó tẹ sọ fún ẹjọ́ láti sọ. owó tẹ sọ fún ní yorùbá ṣùgbọ́n n tà ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ five hundred million naira là ń béèrè ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pa àyàn bí ẹjọ́ ń pa alápàtà à ń béèrè fún five hundred billion naira méjì ni ìkan tó ṣe fojú sùn bíi mọ́tò bíi sílìn bíi wíńdò tí wọ́n bàjẹ́ àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tó tó sùn tí ò dẹ̀jẹ̀ dáyé lé. pẹ̀lú ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ ṣe ṣáde sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n fì láti yan fanda. ló lè yan fanda bí ọmọ bá bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́ wọn ní wọn gbọ́dọ̀ pa wọn gbọ́dọ̀ tìmọ́lé wọn gbọ́dọ̀ dókòkò mọ́ wọn sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ kan wọn gbọ́dọ̀ lọ sílé rẹ̀ tó ilé-ẹjọ́ sọ nìyẹn. ìdájọ́ tí ilé-ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ní ṣe fún ọdún kan ní àbí fún. ọjọ́ mélòó tá a padà wá à ń padà bọ̀ ní on the eighteen sí tó sí on the eighteen àwọn inú ra èrò tiwọn inú wa sì dùn wípé a pe amòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni malami amòfin àgbà ní sáà ni mo mọ̀ pé yóò tẹ̀lé òtí ilé ẹjọ́ sọ. tó wá jẹ́ pé àyà àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn òtẹ́lẹ̀ tí ilé-ẹjọ́ sọ tán kí ni. Ah, ah, ah, kámá wí ní bọ́ọ̀lù kámá rí amòfin àgbà ní alaba malami amòfin sam bí èmi náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún ọ̀tá àbátẹ́lú fún òní kámá rí ni kò lè má ṣe. kí ni ọ̀rọ̀ ìgbẹ̀yìn fún àwọn. èmi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ torí mi ò tí ì kú ìmọ̀ràn mi ni ìmọ̀ràn tí mo ní ni pé kí àwọn agbè fún ìjọba kọ́ di pé àwọn ń ṣe kan lọ́nà tó bọ́ òfin mu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a rí yìí wọn ni afẹ́ràn ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tó ń ṣe ń bá lọ yìí àwọn tó súnmọ́ wọn kan dábàdílé Sunday tó wá rí ẹ̀jẹ̀ tó dáa lẹ̀ yóò rí pé tòótọ́ ọmọ Yorùbá wọn wà nínú àdánwò ńlá lọ́pọ̀lọpọ̀ ló lè yọ wọn kúrò mi tí mo rí ni orúkọ ilé kan sísá olóyè Yomi Aliyu ẹsẹ ẹṣin gẹmísà.